bisimilahi alhamdulilah fama salatu wa salam ala rasulillah wa alihi wa sahbihi ajma'in atún kíra káàbọ̀ fún títọ̀sẹ̀ yìí lórí ètò yìí tó wá tí a pè ní àlùkòdówà àwọn ṣéèkò wa dr ismail kọláwọlé yunus wọn ti wà ní ìkàlẹ̀ láti máa bá ní tẹ̀sí ọwájú kó tó di pé dókítà wa wọn bá ní tẹ̀síwájú ẹ jẹ́ àfi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ àwọn olùgbọ́wọ́ wa eléyìí tí a pè ní àlùkòdówà travels and tours fún àǹfààní àwọn tá a bá fẹ́ ń gbọ́ nígbà àkọ́kọ́ ilé iṣẹ́ yìí jẹ́ ilé iṣẹ́ tó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run láti máa fòpin sí oníranran pèníjà eléyìí tí àwọn alárajì wa máa ń dojú kọ iléeṣẹ́ yìí onímọ̀ ṣẹ̀rí àtọ́lọ̀ ni wọ́n wọn tún wá mọ̀ nìkan wọn tó wá ń fi ṣe kíni iṣẹ́ ṣe tí ń túmọ̀ sí wípé bí iléeṣẹ́ yìí bá sọ pé tọ̀tẹ́ bá dé mọ́kà o funfun ní nǹkan báyìí ẹ̀ ní dọ̀hún kẹ́ ẹ̀ bá ní kíni o kẹ́ ẹ̀ bá ní dúdú tọ́ba rí bẹ́ẹ̀ bíyẹn bá máa dòwò papọ̀ kọ̀mọ̀ ní kábàámà àbí Allah subhanahu wa ìkànlọ́wọ́ rẹ̀ tọ́yẹnjú kọ́lọ́nkú tó wọn wá ní sí fún wọn ní iléeṣẹ́ náà ولا لا إله إلا الله làbáyíká Allahumma làbáyí. àwọn wo ló ń bá lọ láti ṣiṣẹ́ hajj aláṣẹ pé níbàámu sunnata nabi wa Muhammad ló jẹ́ wá ló. ta ló mọ̀ torí àwọn olóòótọ́ kéré gan-an. a ò gbọ́. pé kí ni. al Travels and Tours Nigeria Limited hajj and umrah services. our provision. àwọn ètò tí ń bẹ lọ́dọ̀ wa. instrumental payment allowed. àyè sọ díẹ̀ díẹ̀ ń bẹ fáwọn oníbàárà wa. adigun spiritual and educative lectures. àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ ń bẹ lọ́dọ̀ wa. tíkẹ́ tíkẹ́ tíkẹ́. visa. pàálí visa tó dáa ń bẹ lọ́dọ̀ wọn. Madras medical care. Ìtọ́jú tó pegede ń bẹ lọ́dọ̀. Commendation close to Haram. Ibùgbé tó súnmọ́ ara mi ń bẹ lọ́dọ̀. Free Adayawa. Ẹ̀rọ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. Free building in Madina. Oúnjẹ ọ̀fẹ́ ń bẹ tó bá ti wá bí Mẹ̀dínà ń bẹ lọ́dọ̀ wọn. Free building in Mina and Arab. Kódà bẹ́ẹ̀ bá débi náà ti Arab oúnjẹ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. Free Ziyara. Ìṣàyẹ̀wò sáwọn àyè tó ṣe pàtàkì lọ́fẹ̀ẹ́. Bó wa láti adọ́dọ̀ wọn báyìí. Àti Bridge, Lagos Ibadan Expressway, Ibadan, Ọ̀yọ́ State, Nigeria. Tàbá wa fẹ́ kò wọ́n sórí Dr. Ismail Yunus Kọ́láwọlé sórí WhatsApp number wọn zero eight one four one eight four two four two four. àbí kẹ́ẹ̀pẹ́ nọ́mbà yìí. zero eight one one five six five seven one four four. Alukuduwa Travels and Tours Nigeria Limited Hajj and Umrah Services ibẹ̀ ni ẹ máa lọ o. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́run ọba àtọ́rọ ìkẹ́gẹ́ fún anábìwá muhammed sallallahu alayhi wa sallam níbàámu sí àdéhùn tí a ti ṣe níjẹjọ wípé àwọn iṣu etí ọba ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń béèrè nípa rẹ̀ a máa ṣàlàyé níbàámu sí ìlànà sharia islam lórí ètò yìí èyí tí a ṣàdéhùn fún wa níjẹjọ náà ni alámọ̀rí táwọn èèyàn ń béèrè nípa rẹ̀ ní ọwọ́lọ́wọ́ báyìí nípa pos ìtàn pé ní point of sale ní kọ́tùlbẹ̀ ní èdè lọ́rùbáwá ìhàwó ni ìlànà islam tí ọkọ sí àkọ́kọ́ ni pé ìbéèrè nípa irú àlámàrí báyìí wọ́n tọ́ka sí dáadáa ìtọ́wà fúnrú àwọn èèyàn tí ń béèrè torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yẹ wá wípé layasiyanna ala nasi zama layu baali maru bima akhadal man amin halalin aw haram nínú hadith ètò nínú sahih al ti abu huraira radiyallahu anhu sàhábí pàtàkì nì tí ó gbà wá anábì sọ pé ọjọ́ ayé kan bọ̀ wá báwọn èèyàn tó ṣe pé láàyò bá lè mar o bí ma afadalman ọmọ nìyẹn ò ní bìkítà kò ní kùnà ibo ló ti rówó amin halalin aw min haram sọ́nà halali ni àbí ọ̀nà haram kó wọ́ sátidé ni tábà rí èèyàn tí ń béèrè nípa kíni tó fẹ́ ti bọnu kíni tó fẹ́ sọ di owó dáadáa àpẹẹrẹ dáadáa iná ni ó ń wà fúnrú ẹni bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé gbogbo nǹkan tí ó bá ti jẹ mọ́ ntí èsè ìjọsìn tá à ń pè ní almuamalat ìpìlẹ̀ níbẹ̀ ni ti ọtọ́ títí tá a fi rí nǹkan tí ó takò nínú ìṣẹ̀rẹ́ islam ṣùgbọ́n ìjọsìn ìpìlẹ̀ níbẹ̀ ni pé a gbọ́dọ̀ sí títí tá a fi rẹ́rìí lọ́dọ̀ ọlọ́run àti anabi wa muhammed sallallahu alayhi wa sallam alámàrí pos alámàrí ìsẹ̀mí ayé ni tí ìsẹ̀ alámàrí ìjọsìn ìyẹ́fà tó fi jásí pé ìpìlẹ̀ onípe ti ọlẹ́tọ̀ ni ọ̀wọ́ ń tá kàṣàkíyèsí ni pé bó ni nǹkan yìí bó ni ò sí ní di haram àbí sàárì nǹkan kan tí ó lè tọ́tako nínú ṣẹ̀rẹ́ islam ntí á ṣàkíyèsí nísìn àkọ́kọ́ ni pé ojúpanì méjì ò ní ìgbésẹ̀ máa ń wáyé nípa àlámàrí pos ojúpanì àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ni gbígbà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni fífi ṣe àwọn nǹkan tí èèyàn bá fẹ́ fi ṣe gbígbà àwọn èèyàn gbà látọ̀dọ̀ báńkì ni báńkì nínú ṣẹ̀rẹ́ islam ó sì pín sí méjì báńkì kan wà tó ṣe wípé rìbá tí ò rújú interest owó èlé onífin ṣèṣẹ̀mí ayé ẹ̀ báńkì kan sì wà tó ṣe wípé ó ń jìnà sí àlámàrí yìí báńkì tó bá ṣe wípé nǹkan èèwọ̀ rìbá owó èlé onífin ayé èèwọ̀ ni fún mùsùlùmí láti lè dédìé láti lè ní díìlì pẹ̀lú wọn àyàfi ntí necessity tí ọba gbé wá tó ṣe pé kò sọ́nà àbáyọ tí a bá lọ wọnú suratul baqara àyà two seventy five sí two eighty one á rí bí ọlọ́run bá bó ṣe lé lérí àwọn tí ó ń gba rìbá tí ń gba owó èlé ṣùgbọ́n tí ọba sọ́nà àbáyọ nípa pé kò síbi tá a fẹ́ gbowó sí kò sí nǹkan tó burú láti gbé owó lọ síbẹ̀ ní ẹ̀mí wípé kò àbáyọ fún nǹkan yẹn ọ̀wọ́ ipe yẹn ọkàn jìnnà sí àwọn nǹkan tí ó má haram àwọn rìbá tí ó bá wà níbẹ̀ ni ṣùgbọ́n àlámàrí pos àlámàrí business ni tó ṣe pé bẹ́yìn ò ṣe pẹ̀lú báńkì èèyàn lè ṣe níbòmí ìyẹn ni pé kò sí london necessity ìyẹn lọ́fọ̀ọ́ náà ṣe pé ìwọ̀n àbá báńkì tá a bá mà tọ́já sí pé kọ́ máa ta ámàlà kò ní díìlì pẹ̀lú rìbá kọ́ máa gba owó èlé kọ́ máa sẹ̀mí pẹ̀lú owó èlé òun náà láá gbìyànjú láti lè lọ gba machine yìí ní ọ̀dọ̀ rẹ̀ alihamudulilayi nínú àwùjọ wa a ti ń rí àwọn báńkì tó ṣe pé wọn ò máa gba owó èlé torí pé gẹ́gẹ́ bí tí a sọ owó èlé haram ni nínú ṣẹ̀rẹ́ islam ṣùgbọ́n tẹ́yìn bá gbà á báńkì ó sọ wípé wọ́n máa ní pàṣẹ́ntéèjì kan tí wọ́n máa gbà lérí transaction tẹ́yìn bá ń ṣe tí machine yóò sì padà jẹ́ ti báńkì based lérí condition àti agreement tí ó bá wà láàrin ara ṣíṣe irú eléyìí náà kò sí nǹkan kan tó láìfín bẹ́ẹ̀ nínú ṣẹ̀rẹ́ islam kéèyàn ó gbé nǹkan fún yàn yálà lówó àbí dúkìá lẹ́mi wípé wọ́n máa ní percentage tó wọ́n máa gbà ń bẹ̀ tí nǹkan yóò sì padà jẹ́ tẹ́niyẹ nígbẹ̀yìngbẹ́yìn kò sí nǹkan kan bẹ̀ torí pé kò í ṣe èèwọ̀ ìyẹn là ń pè ní almodoraba labour capital partnership tí a sì padà máa ṣàlàyé eléyìí náà lẹ́kùnrẹ́rẹ́ ní ọjọ́ iwájú ṣùgbọ́n kí ni tá a fẹ́ lo machine yẹ fún ẹni tọ́jà jù ìran àwọn èèyàn tí ń gbà ìran èèyàn méjì ni ìran àkọ́kọ́ lẹ́ni tí ń gbà láti lè fi máa ṣe bísínẹ́sì tiẹ̀ ẹni tó bá fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ bóyá ó sí supamákẹ́tì ni o àbí oníléeṣẹ́ iléeṣẹ́ blọ́ọ̀kù ni o àbí ó ní petrol station ni o àbí ó ń tarin ni o gbogbo nǹkan téèyàn rí kọ́ máa tà kó fi lè máa jẹ́ sí pé àwọn kọ́sọ́mà rẹ̀ wọ́n fi lè máa sanwó through machine yẹn ń ló ń fi gbà á eléyìí náà kò sí ìròjú ń bẹ̀ kò sí nǹkan kan tí yọ láì fi mẹ́ tó bá sàtẹ́já sí pé tí ń tà tí ń rà kò sí tó takò nínú ìlànà sharia islam èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn fi ń gbà á òun ni láti lè máa fi báwọn èèyàn ṣe transfer èyí tí issue wà ń bẹ̀ gan-an táwọn míì sọ pé bóyá kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n sí àìlẹ́tọ̀ rẹ̀ àti lílẹ́tọ̀ rẹ̀ ibo ló ti lẹ́tọ̀ ibo ni ò ti lẹ́tọ̀ àkọ́kọ́ ni pé kìí ṣe gbogbo ojúpọ̀nà tí wọ́n gbà ṣe táwọn èèyàn fi ń transfer through machine yìí ní ọ̀lẹ́tọ̀ èyí la sì fẹ́ ṣàlàyé nísìn ojúpọ̀nà àkọ́kọ́ ò ní pé kéèyàn ó mú owó lọ sí ọ̀dọ̀ ẹni tó ní machine láti kówó yẹlé lọ́ọ́ tí ó wà á transfer owó látòrí àkáǹtì ẹ̀ lọ sí àkáǹtì nàmbà tí èèyàn bá fún un. kí ni takhrij kí ni àwòrán eléyìí gbé wá nínú ìlànà ṣẹ̀rẹ́ islam téèyàn bá ti lè gbé owó fún yàn tí èsì pé yàn ẹ̀ ń trọ́sì ẹ̀ lé lórí pé gba owó yìí má tàǹpà pẹ̀lú ẹ̀ èyí tí èèyàn ò lè tàǹpà pẹ̀lú ẹ̀ téèyàn gbélé yàn lọ́yẹ̀ là ń pè ní wàdíà sífìn nìyẹn ṣùgbọ́n ètò èèyàn gbélé èèyàn lọ tí owó yẹn ti di tiẹ̀ onítìyín irú owó bẹ́ẹ̀ kìí ṣe pé saving kò sí fún kò yẹ ṣe nǹkan kan ju loan lọ èèyàn yá ẹni bẹ́ẹ̀ ni kọ́rọ̀dù ni ìyẹn fàtó yá sí pé téèyàn bá gbowó lọ sí báńkì nìsín kódà ìbá ṣe pé àníyàn pọ̀ lọ séèfù ni ojú rẹ̀ owó tó gbélé wọ́n lè gbé fẹ́lómi torí pé ó ti di ti báńkì ìyẹn ló fàtó pé kò síyàtọ̀ nínú sẹ̀ríà àti man-made law nípa àlámọ̀rí yìí pé relationship tó wà láàrin tó gbówó lẹ̀ fún ẹnìkan tí ẹni yẹ tó sì ti di tiẹ̀ tó yẹ pé yóò lò bó ti wò ó relationship tó wà láàrin wọn náà ni debtor creditor relationship àlámọ̀rí ayánilówó ni tó bá wá rí bẹ́ẹ̀ ta ni debtor ta ni creditor ìlà gbọ́dọ̀ wòye sí láàfin lè máa ìwo lọ́lẹ́tọ̀ọ́ ní ààyè tó bá ti já sí pé kọ́sọ́mà mú owó wá sọ́dọ̀ ẹ̀ tó ní machine pé kó transfer owó sí orí àkáǹtì ó fún un látòrí machine rẹ̀ látòrí àkáǹtì tiẹ̀ ẹni tó gbówó wáyé ò ní creditor ṣùgbọ́n ẹni tó ní machine níbẹ̀ ò ní debtor nínú ṣẹ̀rẹ́ Islam ẹni tí ò láǹfààní láti lè gba nǹkan kan lérí owó òun lẹ́yìn tó bá jẹ́ creditor ẹni tó yá àyàn lówó pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ kò láǹfààní láti lè ṣàǹfààní pẹ̀lú owó tí ó yá àyàn àbí láti gba nǹkan kan lé lórí ṣùgbọ́n debtor òun lè ṣàǹfààní ìyẹn fàtúwéjá sí pé ẹni tó ní machine ó lè sọ pé tí n bá bọ transfer ten thousand òun ó two hundred naira àbóun ó gba iye kan pàtó kò sí nǹkan kan tí ọlá bẹ́ẹ̀ a pe àkíyèsí sí eléyìí nípa wípé kò sí èméjì nípa wípé relationship tó wà láàrin àwọn méjèèjì òní loan gẹ́gẹ́ bí nǹkan tí àwọn èèyàn sọ pé kọ́rọ̀dù ni gẹ́gẹ́ bí tí àwọn míì ṣàlàyé ṣùgbọ́n ibi mistake wà ní pé wọn ò wòye síta ní creditor ta ni debtor so ẹni tó ń mówó wá òní creditor òní machine òní debtor sharia islam ó sì kọfà àyè gba ẹni tó jẹ́ creditor láti gba nǹkan kan ṣùgbọ́n debtor kò sí nǹkan tó burú láti jásí pé kóun ọ̀sánfààní ní tiẹ̀ ìyẹn fà á ẹni tó ní machine nírú àyè ó fi lè láǹfààní láti gba owó yẹ kó sì transfer rẹ̀ láti orí àkáǹtì ẹ̀ kó sì gba iye kan ní orí rẹ̀ ṣùgbọ́n ojú pọ̀nà kejì tọ́jú òdì kejì òun kó ṣe pé kọ́sọ́mà yóò mú atm card ẹ̀ wá lánìyàn yìí pé wọ́n fẹ́ gba owó lọ́dọ̀ ẹni tó ní machine tí ẹni tó ní machine yẹ wá withdraw owó yẹ through atm card tí òmùdání yálà ó rí àláàtì gbà yìí pé òun rówó oṣù gbà kò sì fẹ́ fẹ́fẹ́ máa lọ sí báńkì àbí tí machine wà atm machine wà láti lè withdraw owó so yọ lọ sí irú ẹni tó ní pos pé òun fẹ́ gba owó lọ́dọ̀ rẹ̀ tí ó fi atm lẹ̀ tí ẹni yẹn ó fi lè withdraw rẹ̀ kúrò nínú àkáǹtì rẹ̀ padà tí a bá wò ó níbí a rí i pé ẹni tó fowó lẹ̀ òun náà lẹ́ni tó ní machine òun ní creditor ẹni tí ó gba owó tí ó kàn fi atm lẹ̀ kí wọ́n lè withdraw owó yẹn padà kúrò nínú àkáǹtì rẹ̀ òun ní kọ́sọ́mà tí ó wà tí ṣe debtor níbẹ̀ yẹn ẹni tó jẹ́ creditor a sì ti sàlàyé fún wa pé ó ní ò lè sàǹfààní kò lè sàǹfààní rárá pẹ̀lú owó tí ọba yá àyàn fàbítálì anthony manchin lérò pò yìí kò láǹfààní láti gba nǹkan kan lérè owó èyí tí ó kó fún ẹni yẹn kí ló fà á torí pé nípò kírẹ́dítọ̀ lọ́wọ́ àbẹ̀ nípò ẹ̀ńtọ́ yá àyàn lówó kọ́ídà sí ni pé kó lo kọ́rọ̀dìn jẹ́rọ náà fà á fàhùwà rìbà gbogbo ayé àyàn lówó tó bá ti lè láǹfààní nínú ó ti di rìbá. ìpìlẹ̀ eléyìí tí a ṣàlàyé yìí ó sì ti wà ti pẹ́ sàbí pàtàkì ní abdullah ibn zubair táwọn yẹn bá wá gbé owó bá láti jásí pé kí wọ́n ṣèfẹ̀ yóò sọ fún wa wípé kí wọ́n yọ̀ǹda fún kówó yóò di tòun kó fi lè jásí pé tó bá sọnù òun lòun ó bí a rísíkì ìyẹn ni pé kò lè di lóhùn kò lè di kárùdù so a rí i pé àgbóyè yìí tó ti wà lọ́dọ̀ àwọn sábẹ́ tipẹ́tipẹ́ ni tó jẹ́ sí pé àwọn àṣẹ̀ṣẹ̀ wá ń lò nínú fíkì àbí nínú man law ní òní yìí so pẹ̀lú àlàyé tí a ṣe yìí yóò jẹ́ kó clear sí wa wípé àwọn tí ń transfer pẹ̀lú pos kì í ṣe gbogbo ẹ̀ lọ jẹ́ haram bẹ́ẹ̀ ìgbà tí ó máa jẹ́ haram láti lè gba owó lérí nǹkan transfer tí wọ́n bá ṣe ó ní tó bá ṣe pé àwọn ni wọ́n kó káàṣì lẹ̀ ṣùgbọ́n láàyè tó ṣe pé kọ́sọ́mà ó ti kówó rẹ̀ wá àwọn ni wọ́n kàn bá ṣe transfer látòrí àkáǹtì tiwọn so irú ìgbà yẹn ẹni tó ní machine ó láti lè fi nǹkan kan lé pé ten thousand òun ó fi two hundred lé twenty thousand òun ó fi iye báyìí lé torí pé nígbà debtor ní jẹ́ kì í ṣe creditor kí ọlọ́mọba kí ọ sànú ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe ìjẹ́ ìmọ̀ wa nírọ̀rùn kó má fi ìjẹ́ ìmọ̀ wa sí inú haram kí ó sì fi àlùbáríkà sí ìjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlá aláhìláhìlá subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa kò ní jù báyìí lọ fún ti tọ̀sẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ anẹ́jọ́ mẹ́jọ lórí ìkànnì yìí ní dídá àsìkò yìí bákan náà fún àwọn abẹ́rẹ́ ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn àlámọ̀dé ẹ̀sìn wa bàbá àti ẹ̀ ń gbà láníyàn láti bá alikodowa travels and tours ti ṣe ájì papọ̀ ní ọdún yìí ẹ pè dókítà wa sórí nọ́mbà yìí o oh eight one forty one eighty four twenty four twenty four orúkọ tèmi ní abdul hafiz ahmed arufai adeniyi wa akhiru da'wana anilhamdulilahi rabbil alamin.